يا عباد الله من أحداث أواخر المحرم غزوة خيبر المملوءة بالدروس والعبر وقد فرع الله سبحانه إليه تصى من القرآن على مليه وصفى مسلمين جاء يبيه ọlọ́run sì àlùkáwà ní ọrọ̀ ogun tó pọ̀ fún yín fẹ́ padà rí ṣùgbọ́n o ọlọ́run kẹjú fún yín ní ọrọ̀ ogun ti Khaibar ẹ̀yẹ rúṣin ọlọ́run nínú àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó ti kọ́ ṣẹlẹ̀ nígbẹ̀yìn oṣù Muharram àwọn náà ní ogun Khaibar èyí tó wáyé ní ọdún keje hijrata nabi ṣe sallallahu alayhi wa sallam lẹ́yìn ogúnjọ́ ká nabi ṣe sulhul hudaybiyya pẹ̀lú àwọn Quraysh ká má gbàgbé títí àwọn ẹni tí wọ́n wà níbi bay'atu ridwan ká nabi sallallahu alayhi wa sallam sọ wípé gbogbo pátá àlùjànnà ọlọ́run wọn wọ̀ ọ̀sẹ̀ntẹ́ wọn nínú wọn wọ́n jẹ́ bí ẹgbẹ̀rún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún anabi sallallahu alayhi wa sallam gbàtọ́ wa padà nínú sulhul Hudaybiyah ọwọ́ sọ pé gbogbo ẹni yóò tí ọba lọ sí gàdú gàdú Khaybar ajẹ́ni tí ọ wà níbi sulhul Hudaybiyah Khaybar yìí bíi kìlómítà ọgọ́rùn-ún àti àádọ́rin sí Mọ̀dínà ni ìyẹn tí yẹn bá lọ wo sharfu shimali rẹ̀ ìyẹn ìbòyọ ẹgbẹ́ òsì sí Madina obìnrin yìí báwọn ẹni tí wọ́n lé sí lẹ́gbẹ̀rún àti ọgọ́rùn-ún yẹn ẹni tó bá lọ síbi jihad yẹn yóò kàn gba aládàá pé òsì jihad kò ní gbọ́rọ̀ ẹ̀yẹn rúṣin ọlọ́run ọba ẹ̀yẹ wá rí ogun Khaybar yìí èyí tó afọ́fọ́ wáyé níparí oṣù Muharram dáhà wáyé ó ní àwọn ẹ̀kọ́ àti àríwòye tó pọ̀ nínú ẹ̀ òun náà ní pé anásù mi ní àyìndínlá ẹ̀rí àtìlẹyìn tá a wí yẹn ọ̀dọ́ ọlọ́run ní máa ti wá kódà báyìí rẹ̀ péjọ kí wọ́n bá láwọn fẹ́ ràn yẹn lọ́wọ́ tọ́lọ́wọ́n ọba ní fún látìlẹyìn abọ́rẹ́lẹ̀ ọlọ́run ọba sùhánà ọwọ́ ajé oyé wa minizọ́tì hajj àyà ogójì ọlọ́run ni wàlá yẹn sọ̀rọ̀ ní ọlọ́run máa yẹn sọ̀rọ̀ ọlọ́run máa ṣàtìlẹ́yìn fẹ́ni tí bá ń rẹ̀sìn rẹ̀ lọ́wọ́ torí inna Allaha laqawiyyun azim torí ọlọ́run ọba ni ọba alágbára ni olùborí ni. nínú àwọn ẹ̀kọ́ èyí tá a rí inú ogun yìí òun náà ní al-ikhlasu fil jihad ìsàpọ̀mọ́ ẹ̀mí ẹni níbi ìjọsìn ọlọ́run ọba subhanahu kásìmá gbàgbé wípé ìjagun sójú ọ̀nà ọlọ́run gẹ́gẹ́ alára ìjọsìn ni ìtòrí fọlọ́wọ́n ọba pàṣẹ rẹ̀ ẹ rí arákùnrin kan ọwọ́ abá nẹ́bí sallallahu alaihi wasallam ọba islam ọwọ́ akóta nẹ́bí wa nígbà tá nẹ́bí sallallahu alaihi wasallam tí wọ́n lọ síbi ogun fẹ́bàrù dáwì wọ́n wá pín ọrọ̀ ogun lọ́la àwa ni à àwọn onídìẹ òun ṣe islam àtọ́gun tóun tẹ̀ ń lọ ìhùfẹ́ lọ sójú ogun kó ṣe yí pé ọkọ̀ ọkọ̀ òun lọ́rùn ni ṣe pé bẹ́ẹ̀ lè wọ́n tọ̀ lọ tó wọ́n fi rí yọnu ọlọ́run ẹ̀rí ẹni yìí bá ṣe bẹ́ẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ ìjà yìí nígbà tí wọ́n bá wọn ọ̀tẹ́ẹ̀sì ìjà yìí àwọn yahood nígbà tí wọ́n fi ń bá wọn jà wọ́n padà di pẹ́ nìyí ó kú sójú ogun yẹn nígbà tó kú ànẹ́bí sọ́lọ́lọ́ àtàlọ́wọ́n pé sóhun náà ni ọlọ́run ọba ti mú èròǹgbà rẹ̀ fẹ́ ọ̀padà kú ní ṣèkìyà ànábi alaihi ọwọ́ amú àlìkínbà rẹ̀ mbẹ́ ló fi sí nínú àdúrà ká ṣe nígbà tí wọ́n fi gbé rẹ̀ nílẹ̀ òun náà ní fi ìwọ ọlọ́run fi o jáde lẹ́ni tí ó yẹ ìlú àìsí àyè tọ́wọ́ lójú ọ̀nà ìwọ lọ́wọ́ ọba lọ́wọ́ àwọn wá pa á síbẹ̀ náà lẹ́ni tó kúkú jẹ̀rì àti pé mi ànẹ́bì kí alára mọ́ jẹ́rì pé nìyí kúkú jẹ̀rì nínú ẹ̀kọ́ káàrin nínú gáfàtú Khaybar òun náà ni ẹni tó ti pọ́ wà lùjẹ́ńdẹ́ ọlọ́wọ́ ọba àdúgbò sẹ́lá ń tún fi eléyàn náà ó fi rinlẹ̀ bẹ́ẹ̀ kí ẹnìkan lọ́mọ wà lùjẹ́ńdẹ́ ọlọ́wọ́ ọba yìí kódà kò ọ ń fún ọ̀gá rẹ̀ ọwọ́ adé táwọn ọ̀gá rẹ̀ bẹ̀rẹ̀ sí ní palẹ̀ wọ́n wá sọ fún un wá tún wọ́n gbé kílẹ̀ fẹ́ wọn níbẹ̀ ni arákùnrin kan tó pèrè lánàbì ni subhanallah wọ́n bí yẹn arákùnrin yẹn bí tí ti bọ́ sí lẹ́mìí ni ọba lọ bá kí ló ń pèpè sí níbẹ̀ mà ní káwọn yẹn ti ni ọwọ́ mi anabi sọlọlá sọlá níbẹ̀ ni alùjẹ́nà lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹsẹ̀ nígbàgbọ́ nìyẹn òun náà bá fún àwọn mùsùlùmí ọba jà fìdáfìdá ìyẹn ni gbọ́gbà kọ́lọ́ orí gbólóhùn ashhadu an la ilaha illallah fa anna muhammad rasulullah ashhadu anna muhammad rasulullah ọgbà pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ síjọ tó lòdù àkọlọ́ àti fànẹ́bí kò jìjì ọlọ́run òun náà bá kó sáàrin àwọn mùsùlùmí ọjà fìdáfìdá ó padà kú síbẹ̀ ẹ̀ẹ́dí àtẹ́bí sọlọ́lọ́ àyọ̀sọ́lá nígbà tí wọ́n wá padà yẹ̀wò tí wọ́n rí bóun náà padà jáde láyé síbẹ̀ ìjọ ọlọ́run wa ni a ah, ọlọ́run sàpọ́nlẹ̀ ẹrú yìí ọwọ́ adarí ẹ̀ sí Khaybar anábì sallallahu alaihi wasallam ọlọ́run sì rí ní orí rẹ̀ àwọn obìnrin méjì nínú àwọn obìnrin ẹlẹ́yin jú gẹ́ tó ṣe pé wọ́n tí wọ́n ń ṣe àárò rẹ̀ tí wọ́n ń ṣáájú rẹ̀ wọ́n ní ẹ wá wo arákùnrin yìí o kò sì forí balẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo fọlọ́run ọba bíbí ọmọ lẹ́yìn ìkọkàn nígbàgbọ́ kó ń gbẹ kọ̀ láǹfààní àti kírun tó ti padà jáde láyé ẹ̀yẹ rúfin ọlọ́ nínú àwọn ẹ̀kọ́ tábànú gẹ́gẹ́ tó xẹ́yìnbá ọ̀hún náà ni ẹ̀yẹ gẹ́gẹ́ tó lè balógun ni tó jà fitafita gbogbo ibi tó bá yẹ kí wọ́n bá nínú jihadi náà ni wọ́n bá ṣùgbọ́n nẹ́bi sọ́lọ́ àṣálá ń sọ pé ní nẹ́ni kí ló fà àtúbọ̀tán rẹ̀ ọ̀dá ni ọlọ́dà kùn jẹ́ àtúbọ̀tán wọ́n dà o arákùnrin yìí má nìyí wọ́n sá lọ́gbẹ́ngbà tó bẹ̀rẹ̀ sí ní jà tó ń jà fitafita ọgbẹ́ yìí ọ̀pá o lọ́ba mú ìdà fún ara rẹ̀ ọba gbé kùtẹ̀ ó jókòó lé mọ́lẹ̀ lọ́ba ṣe bẹ́ẹ̀ lọ́ba jáde láyé ànàbì sallallahu alaihi wasallam ó ní nání lọ ó ní ẹ máa wo kádàrá ti kò lórí rẹ ní o tẹ́lẹ̀ lómi ń bẹ yọ máa ṣiṣẹ́ nínú bí ọ máa fi hàn àwọn èèyàn bí iṣẹ́ ọmọ mẹ́ni bẹ́ẹ̀ dẹ̀ sí ní àlùjánnà ni ẹlòmí ó sì máa ṣiṣẹ́ nínú bí ọ máa fi hàn àwọn èèyàn ní iṣẹ́ àlùjánnà ni bẹ́ẹ̀ dẹ̀ ní ọmọ náà ni náà ni ọ̀rọ̀ arákùnrin kọ́dọ̀ kẹ́nu nígbà tá nẹ́bí sọ́lọ́ ra sẹ́lá sọ̀rọ̀ yẹn wípé ní nẹ́ni ó lóun wò ga ọgbọ́dọ̀ máa jà fitafita báyìí kọ́ wọná òun ó sì máa sọ ọwọ́ apàdé já pípé fúnra nìyẹn bá gbẹ̀mí ara rẹ̀ bóyá yóò sọ pé ayé ni àbí kìnnìkan ò sẹ́ni ó òun àtúbọ̀tán rẹ̀ nìyẹn tí nìyẹn wà láti fi nínú àwọn rọ̀dì ọlọ́run tàlà àǹtà èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn mahadum mìíràn ẹ̀rí. tọ́wọ́ ajá sí pé anabi sallallahu alaihi wasallam wọ́n kó lẹ́rú ni yẹn kí wọ́n kó sọ̀fíyà lẹ́rú ni kọ́wọ́ sọ́dọ̀mọlúàbí ìsọdọmọlúàbí yẹn òun ló fi sọ sọdá ìkí rẹ̀ anabi sallallahu alaihi wasallam wá fẹ́ ọfẹ́ kìí ṣe pé bí àwọn ọ̀tá ẹ̀sìn sí máa ń sọ̀rọ̀ kó sọ nípa anabi sallallahu alaihi wasallam wípé olóbì púpọ̀ ni adùn nílé káàkiri anabi sallallahu alaihi wasallam fẹ́ láti lè fi gbẹ̀yìn fún láti fi gbógo fún torí bí gábàtú Khaybar yìí wọ́n pa bàbá Sọfíyà níbẹ̀ ẹni tó ń pè ní pèyà yìí níbẹ̀ náà wọ́n ti pa ọkọ rẹ̀ tó ń pè ní Kinana bóní àbí kókó yìí nbẹ wọ́n fa àwọn náà sí ó sì sẹ lọkọ yẹn ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ rẹ̀ wọ́n pa síbẹ̀ ẹẹdẹ anabi sallallahu alaihi wasallam wá fẹ́ gẹ́gẹ́ bí olórí láti lè fi dá tí ọ̀tá táwọn yẹ̀húdí tí wọ́n ń bá ìsìláàmù ṣe látọjọ́ láéláé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pàdánẹ́bì ọlọ́run ọba débi pé wọ́n tún gbèrò àti pàdánẹ́bì wa náà sallallahu alaihi wasallam àti bọ́ sí ń wọ̀ ọ̀dàlẹ̀ kí ìjọta yẹn kọ́ bá lè dínkù nínú àwọn ẹ̀kọ́ èyí tó ti báàrí nínú sáàtò Khaybar èyí tá nẹ́bí sallallahu alaihi wasallam yẹn ẹ̀rí òun náà ti pé akáàlè jáná sún àbẹ̀wọ̀ nígbà tó bá já sí pé àwọn ọ̀tá wa gbógun tì ń bẹ̀ iná ìlú ti wáyé nínú oṣù muharram mọ̀dáwì bákan náà nínú àwọn ẹ̀kọ́ èyí tó a tún máa rí nínú ogun yìí òun ni wípé àwọn bàtàdá bíyà tí wọ́n bá yapa àlùkáwà ni tí wọ́n bá yapa nkankan kọ́yà àlùkáwà ní sáà ti jẹ́ mẹ́wàá wọ́n wá jàǹbá ọ̀kan náà àlùkáwà níyẹn ajá sí gba àgbọ̀dọ̀ gba àlùkáwà ní wọn wọlé mọ́ ẹ wà níbi sallallahu alaihi wasallam nígbà tí wọ́n fi tẹ́ ìjọba ẹ̀ sílẹ̀ ní Mọ̀dínà wọ́n ti sàlùkáwà nípa ní jàǹbá ara wa àní hẹra wa lé mọ̀ àwọn yahudi má jàmbá wọ́n bá sì lọ fún àwọn lárúbáwá kùrẹ́yìn àtàwọn kọ̀bá ìlú Najd wọ́n kún wọn wọ́n pèsè pèrò òun ló fa gazuwatu kan pè ní gazuwatu Ahzab tó ṣe bí ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ wọ́n dìjọ lórí ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí òun ló fa ìjà ìdáfẹ́ ní gazuwatu Khaybaru yìí nígbà tá ànábì sallallahu tó ti padà wí ní àwọn kùrẹ́yìn pẹ̀lú sulhul Hudaybiyah èyí tí wọ́n ti yẹn ọwọ́ afábọ̀ báwọn yẹn náà gẹ́gẹ́ bí oníjàmbá láàrin ìgbà tó wà nẹ́bí tó wá dùn wọn tó ṣẹ́gun wọn. ànẹ́bí sallallahu alaihi wasallam wọ́n pè má tún ṣe lọ́dọ̀ ànẹ́bí èyí tí ọlọ́run lòún gbà ṣùgbọ́n tẹ́ ẹ bá fi jáde kó láàyè ẹrù tẹ́ ẹ bá dì sórí nǹkan ẹ̀gún yín nìkan ni ẹ gbọ́dọ̀ ọdún kẹ́kẹ́ pamọ́ wọn bá tún ṣe bẹ́ẹ̀ wọn bá tún jàǹbá wọ́n fi èyí pé àdámọ́ àwọn Yẹhudi òun lè kí wọ́n máa ṣe kí ni o tí wọ́n máa ṣe jàǹbá torí bẹ́ẹ̀ tí wọ́n bá ti dalẹ̀ kẹ̀kẹ́ nù kẹta fi ọ̀rọ̀ lé lórí ajá ti bá àgbọ̀dọ̀ gbàlù káwọn ni ọmọ wọlé mọ́ nìyẹn. nínú àwọn ẹ̀kọ́ èyí tá a bá nu gásàtò alkhaibari yìí gásàtò khaibari yìí òun náà ní ìfẹ́ èyí tó lágbára jù táwọn sọ̀hábà tí wọ́n ní sànẹ́bì sallallahu alaihi wasallam mbẹ yóò sì máa yé wa yí pé àtàwọn fẹ́ràn nẹ́bì rárá àfẹ́ràn rárá tíyẹn bá ń fẹ́ràn yẹn èèyàn fẹ́ tìtẹ̀lé tìtẹ̀lé ni ẹ ìfẹ́ ànẹ́bì sallallahu alaihi wasallam bó ti tóbi lẹ́ni àwọn sọ̀hábà nígbà tá ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fẹ́ sọ kíyà wọ́n wá wá pẹ̀lú rẹ̀ ọ̀kan náà sọ̀hábà wọn pè ní Abu Ayyub al-Ansari ọwọ́ sọ̀dẹ̀ ànábì látàlẹ́ sílẹ̀ fìmọ́ kò fojú léwu ẹ̀rí níbi tí bẹ́yìn lágbára dé ewu òpè wọ́n tí ọba ṣẹlẹ̀ sáànẹ́bì kọ́ ṣẹlẹ̀ sí wù ìgbà sáànẹ́bì wá dé wá ní kí ló sí wọ́n pọ̀ pẹ̀ wọ́n pa bàbá ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ rẹ̀ ọwọ́ ajá sí gbẹ̀yìn lè padà tó wá fẹ́ ẹ̀rú wa ń bà mí kí nǹkan kí kí àṣẹ dání máa lọ kó sí lẹ́nu òun ni ojú ń sun ẹ̀jíjọ́ ọlọ́run wa sàdọ̀ fọ́dí ọlọ́run ọba ayélujára kámọ́ ọba àtàyà ọ̀rọ̀sùn ọlọ́run dàtú bá ní sọ àbú ayélujára ansọ́rì gẹ́gẹ́ bó ti lẹ́lẹ́ ẹ̀sẹ̀ ọ yẹ kó sùn kò sùn yíṣà wò fi kí ni èyí tó ti bá torí nínú ọdún yìí òun náà ni alugolowol kọbílẹ̀ lẹ́kẹ́sì kí yẹn lọ jí ọrùn gúnmú láì sí ìpín fún yẹn jàmbá ni ó ìyẹn náà tún wà ń bẹ̀ títí dì sí i ìyẹn ń ṣiṣẹ́ níbì kan wọn ò tí ì fún ọ wá lọ mú tiẹ̀ ń bẹ̀ gúlúùlù lòun náà àbí wọn ní kọ́ máa lọ gba nkankan wá ọwọ́ àlọ́ kó nù rẹ̀ gúlúùlù ni ó ṣùgbọ́n tọrọ ogun kan wá là yìí ẹ̀rí eléyìí lè fa ohun téèyàn fi wọná anábì sallallahu alaihi wọ́n máa sọ fẹ́nìkan wọ́n ní sẹ́ẹ̀rí ẹni yìí iná ló ń tọ̀ wọ́n wọ́ wọ́n ní kí ló dé bẹ́ẹ̀ ni aṣọ kan tó máa jí ni nínú ọ̀rọ̀ ogun èyí tó ti fa àbíbù bákan náà nínú ẹ̀kọ́ èyí tó ti fa àrínú gbọ́dọ̀ tó fẹ́ ìbẹ̀rù yìí òun náà ní gbólóhùn tó da iṣẹ́ ti dá máa bu àfùmọ́ táwọn máa sọ pé èèyàn gbọ́dọ̀ jókòó lórí àrò èèyàn gbọ́dọ̀ ń pákó lálẹ́ téèyàn bá ti fẹ́ nǹkan báyìí ni ó dé bá ṣùgbọ́n gbólóhùn tó èèyàn lè ṣe tàpá olùkéèyàn lérò dáadáa nípa rẹ̀ wọn nígbà tá nẹbi sallallahu alaihi wasallam wọ Khaybar ọba rí àwọn yẹkùn tí wọn gbé àké dání anabi sallallahu alaihi wasallam ọwọ awi gbólóhùn tó da pẹ̀lú ẹbí a Khaybar ti da horo obì ẹyí pẹ̀lú ilẹ̀ yìí Ọlọ́run ọba àlejò ọlá máa fi kíni o ọmọ àgbà fún wa nínú àwọn ẹ̀kọ́ tọwọ anú ogun yìí òun náà nígbà tó sọsọlá ń ṣe eré àwọn ẹni tí wọn ń ṣègbìyànjú tí wọn ń jagun ọ̀nà Ọlọ́run wíkì àníṣe ẹni tí ọba wọ àlùjẹ́ náà ní máa yapa nẹ́bí لا تحل لجنة jẹnà lè aásù ẹni tí ó bá wà lè jẹnà kò ní yapa nẹbi sọlọlọhu alayhi wa sallam ọwọ amú àpẹẹrẹ dọkọ wa ìkásẹlẹ nínú ogun yẹn náà ni o ìdíje Ọlọ́run ni ẹ má jà báyìí bẹ́ẹ̀ nìkan ti lọ já nìyẹn wọn fẹ nìkan ní mọhab níyẹn ti pa nìyẹn ìdíje Ọlọ́run ni aa ebi ń gbà lọ jà ìdíje Ọlọ́run wa sọ̀rọ̀ yìí nípa àníṣẹ àlùjáde ọ̀sẹ̀ tó fẹ́ni yóò ti bá ya pa ọlọ́run ọba subhanahu wa ta'ala ìwà ṣe ní ogún nìkan ìtẹ̀lé agbọ́dọ̀ máa fi fún aláṣẹ wa ti ṣe ànẹ́bí sallallahu alaihi wasallam ní gbogbo ògbà ní gbogbo àdúgbò ó dànù ogun yìí bákan náà òjijì ọlọ́run sọ wípé ẹni tí ó bá tẹ̀lé òun kọ́ máa gbé nǹkan ẹ̀gùn tó lẹ̀ bọ́ yàrá fún mi tó lẹ̀ kọ́ máa gbé tẹ̀lé wọn àgbẹ̀rẹ̀ fún tó ti yẹ hẹ̀nà tí ó gbé sáré tí ọlọ́run hẹ̀ lé wọn ẹnìkan bá ti kọ lọ́rọ̀ sí lòun bá lọ gbé ràkúnmí nìyẹn bá gbé sáré bó ṣe làámọ́lẹ̀ nìyẹn ọba kú òjijì ọlọ́mọba tó tọrọ yẹn sọ pé àníṣe ẹ̀rá lè jẹ́ náà yìí o láti ìlòlẹ̀ àásì ọ̀sẹ̀ tọ́ fẹ́ni yòówù tí bá ń yapa ọlọ́run ọba subhanahu wa ta'ala aqulu qawli hada astaghfirullah li wa lakum wa li sa'il muslimin fi mashariq al-ard wa magharibiha astaghfiruhu wa atubu innahu huwal ghafurur rahim. الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعد وبعد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله وراقبوه في سركم وجهركم يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته wala tamutunna illa wa antum muslimun nínú àwọn ẹ̀kọ́ èyí tó tún wà nínú ogun Khaybar tálà nẹ́bí jà nígbẹ̀yìn Muharram yìí nígbà tí àwọn Yahudi tí wọ́n gbógun tì nígbà yẹn tí wọ́n jà ń bá àlùkáwà ní. a tún máa rí bẹ́ẹ̀ àmì ìyanu ti ń bẹ fún ànẹ́bí sallallahu alaihi wasallam ẹ wọ àlì tá ànẹ́bí gbé àti àfún níjọ yẹn ọkọ̀là jíjẹ́ ọlọ́run ni màá gbé àti àfẹ́ kó ti fi ń nífẹ̀ẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ òjíṣẹ́ rẹ̀ ọlọ́run fẹ́ òjíṣẹ́ rẹ̀ ń fẹ́ ẹ̀rí gbogbo àwọn èèyàn bá ń wò pé àbí mi ní ọjà àbí ta ni wọ́n bẹ̀rẹ̀ sí sórí ó tó ní pàǹdé bí sọlọ́wọ́ sọláwọ́ abẹ́rẹ́ àlè àbí tọ́lé nígbà tó wá yọjú ó ní pé wọ́n ń fa lọ́wọ́ wọ́n ń fa wọ́n ń tẹ̀ ń fa kó tó di pé yóò rìn ọwọ́ agbáṣe àbúrò jíjẹ ọlọ́run òun ò rí nẹ̀ ibi tó ń fẹ́ tẹ̀tẹ̀ yìí òun ò rí kẹ̀kẹ́ ń lójijì ọlọ́run ti fẹ́ tọ́sí lójú ni lójú rẹ̀ bá rí mẹ́wàá ẹ̀rí ìdí ń bẹ fún anabi sallallahu alaihi wasallam ìdí ìgbé kọsẹni ẹni kọ títí ń tó súnmọ́ bẹ́ẹ̀ bá jọ tọ́tẹ̀lẹ̀ sí lásìkò tá a wà yìí kàràmà ni kìí ṣe mọ̀ọ́jíza èèyàn sì ní béèrè rẹ̀ akẹwà lójijì ni ẹ̀rí kọ́lọ̀ ọ̀bọ kẹta rọ̀ lánìí iná sì ń jó gbogbo àyè ọkẹta lé yẹ sí èyí dẹ̀ ti fi kankan wà bẹ́ẹ̀ ẹ̀rí eléyìí kàràmà ni tọ́ba wáyé fẹ́ni tó yàtọ̀ sí anabi ẹ̀rí mọ̀ jíjà tó ṣẹlẹ̀ fún anabi nìyẹn sallallahu alaihi wasallam nínú àwọn àmìyanu tó tún ṣẹlẹ̀ òun náà ní arábìnrin kan òun máa tẹ wàá lọ mú ó béèrè pé ẹrẹ ó la nẹ́bí lẹ́ẹ̀kì jù nínú ogun yìí náà ni o wọ́n bá lápá ẹrẹ lójijì ọlọ́run lẹ́ẹ̀kì púpọ̀ jù ẹ̀wọ̀n kọ́ wà nù hadithi tá nẹ́bí sallallahu alaihi wasallam sọ pé tí wọ́n bá pè mí pé kí wọ́n á jẹ apẹ ẹrẹ màá kúkú lọ ẹ̀wọ̀n bá wò ẹni ọba ti pè yẹn lé tó pè yẹn lápè jẹ ìyẹn pàtàkì ni wọ́n yóò gbé fún yẹn àyè ẹ rí òjijì ọlọ́run sallallahu alaihi pẹ̀lú àwọn sàhábà ń jọyàn ọwọ́ àti ànẹ́bì ní arábìnrin yẹn níbi ìwọlọ lẹ́ẹ̀kì ìwọlọ lẹ́ẹ̀kì jóná ẹran òjijì ọlọ́run níbẹ̀ ní apẹ̀rẹ̀ ni ọwọ́ amú ògùn tí máa ń yẹn ó sí lọ́pọ̀lọpọ̀ gbé ẹran yẹn ó tó mú dẹ́nu báyìí ìyẹn jẹ ń tẹ wọn pè yẹn ní bísírù bínú ìbára bínú àrùhùr ìyẹn jẹ báyìí bí yẹn ti jáde láyé ń tẹ nìyẹn eléyìí já mi ìyanu ìdí ń bẹ fún anabi sallallahu alayhi wa sallam bákan náà inú àwọn ẹ̀kọ́ táàbà nu gágàtú Khaybaru yìí nígbà tá anabi sallallahu alayhi wa sallam tó gbé àti àpò àlìyé ń jọyìn àlìyé sọ pé ṣé kí máa lọ bá wọn jà ní kí máa pa wọn lọ ẹjọ́ ọlọ́run ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ níbẹ̀ yẹn ni ó máa yé wa yé pé àtẹ́sìn wa yìí àti àwọn àtòkọ́ mílẹ̀ ìdíjáde èyí ọkọ̀ọ̀kọ́ pé èèyàn náà kì í ṣe tọ́ra rẹ ní máa ń ṣáájú ó yẹ kí èèyàn ti sàlọ̀ sàlọ̀ kó tó torí bẹ́ẹ̀ ọmọ ajé ìdí sí ọ̀rọ̀ padà fáwọn èèyàn tó máa ń wí ikú Islam gbogbo ẹ̀ kókó àwọn mùsùlùmí kìíní ni wọ́n máa mú lọ́wọ́ ọ̀tún lọ́wọ́ òsì bá ti gbàfà bá ti gbàfà báyìí ẹ̀rí anabi sallallahu alaihi wasallam ọwọ́ ni aláàrẹ̀sìlẹ̀kà ọ̀sán bẹ́ẹ̀ fọ́ àlè kéèrè àlè ìpẹ́lẹ́pẹ́lẹ́ rẹ̀ kìí ṣe ìjà bẹ́ẹ̀ yẹn tọ́ba dọ́dọ̀ wọn kọ́kọ́ pé wọ́n lọ síbi islam náà wọn ọba wa jẹ́ pé ńgbà yẹn ọwọ́ àṣẹ ìgbà yọ̀ǹda ọlọ́run ọba ìyẹn ni pé ọwọ́ àtìlẹyìn ọlọ́run ọba sùpánẹ̀ ọba wọn jàǹgbà yẹn àlebi sallallahu alaihi wasallam sọ fún jọ yẹn pé kọ́lọ́hún fi ọwọ́ rẹ fi ẹnìkan mọ̀nà ọ̀dẹ̀ lórí fún ọ fíra fún mi pupa lọ fíra kí ni ọlá ti ń bẹ fún ká ṣe dáwà ká pé yẹn lọ síbi tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala. bákan náà nínú ẹ̀kọ́ sáàtún bá ń lọ zazatu fíìbàrù yìí òun náà ni aṣọ́rọ̀ ìmọ̀ àgbà ìmọ̀ràn ẹlòmíì nìyí òun lọ́fà afáàzàn lójì nínú tíra tá a máa ń kà tàlímù tàlímù tàlímù ìmùtàlímù tọ̀ríkọ̀ tàlímù ìzànlójì tá a máa ń kà ẹnì kan sọ pé èèyàn ti di òun lẹ́nu tó nílà káyì ní máa ń gbàmọ̀ràn àbọ̀ èèyàn òun lẹ́tọ́ yìí pé kò ní làákàyè ẹ́ ń gbàmọ̀ràn ẹ̀ wá rí yẹn tí ò tiẹ̀ jẹ́ kẹ́kẹ́ ń tiẹ̀ òun lẹ́tọ́ pé kò ní làákàyè o kèé sì gbàmọ̀ràn ẹ̀ wá wà nẹ́bí sallallahu alaihi wasallam tòun ti bó ṣe bọ́lọ́wọ́n ọba ti zẹ̀kíà rẹ̀ ó tàfọ̀mọ́ rẹ̀ pé kó lè sí ẹ̀rí bọ́lọ́wọ́n ọba tó sọ́tún náà jù kì í sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu bí kò sí pé ìmísí àtọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́n fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ànábì náà wà nìyí o kódà a máa sàmọ̀ràn ẹ lórí ọ̀rọ̀ àwọn ará ilé gan sallallahu alaihi wa sallam ẹ wá rí bí gàgàtù Khaybar yìí òjijì ọlọ́run wa sọ fún àwọn mùsùlùmí pé kí wọ́n sọ kalẹ̀ sáàyè kan wọ́n pè ní hisnu nefort ibẹ̀ ni wọ́n sọ kalẹ̀ ọ̀kan náà àwọn sàhábà wọ́n pè ní Hubab ibn al-Munzir radiyallahu ta'ala anhu ọwọ́ ní òjijì ibi tẹ ní ká dúró sí pé kí àwọn sọ́jà wa ti mùsùlùmí ó dúró sí ṣé ẹrù ni àbí ìmísí àtọ̀dọ̀ ọlọ́run ọba wa ni òṣìṣẹ́ ọlọ́run ní à mo ronú sí bẹ́ẹ̀ ni kìí sì mí sí àtọ̀dọ̀ ọlọ́run ọba à apá ọ̀bàbò ni tọ́ba wa rí bẹ́ẹ̀ o ibi tẹ ní ká dúró sí yọ láwọn ewu tọ́pọ̀ àkọ́kọ́ náà àwọn ẹni yìí tí wọ́n bá ti ń jù wá nìkẹ́ yọ máa bọ́ sọ́dọ̀ wa rẹ kí báwa bá jù kò ní dọ́dọ̀ wọn wọ́n máa rásìrí wa gbogbo ṣe sí wa àwọn òní rí ṣe sí wọn tàbá bọ́ sáyé bòmí nǹkan bó ṣe ọlọ́run ti gbà nìyẹn ẹ wò bá nẹ́bí ṣe wá tó bá wá ní wọ káwọn àyà mùsẹ̀bí dọ̀rẹ́ ẹ̀yìn ẹ̀fẹ̀ ilé yìí o àlémi la láṣẹ mo bá ti wí òun ni final decision òun dáàsì náà nìyẹn ẹ rí èèyàn gbàmọ̀ràn nígbà tóbìnrin ọba tóbìnrin ìyẹn lè gbàmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ ẹ wà nẹ́bí sallallahu alaihi wasallam nígbà tí wọ́n fi dá wọn padà tí wọ́n fẹ́ lọ sí ọmọ radiyallahu ta'ala anha wọn á sọ fáwọn nẹ́bí ńgbà wọn sọ pé ẹ fárí wọn sọ fáwọn mùsùlùmí pé ẹ fárí ọ̀sẹ̀ nìkan kẹtọ́ dáhùn ẹ rí ìyàwó mùsùlùmọ̀ radiyallahu ta'ala anha wọn lè pàṣẹ bì oṣù ọlọ́run ní ìsí pàṣẹ báyọ̀ ní bẹ́ẹ̀ ni ẹ̀ sí pàṣẹ ẹ̀ sí pàṣẹ ẹ̀yin kẹ̀kẹ́ fárí yín lẹ́kàwọn yẹn rí ẹ̀rí ń gbàtà nẹ́bí sallallahu alaihi ẹ̀rí ìmọ̀ràn ẹ̀yà wa lọ́padà wọlé ń bẹ̀ yẹn. èèyàn gbà mọ̀ràn títí ṣé lórí obìnrin nígbà tí ọba ti fún yẹn ní mọ̀ràn ẹkú obìnrin tí yẹn bá rí bórí rẹ pé ṣe ìpè mọ̀ràn ẹgbẹ́ kìíní ẹ̀ ẹ̀ ń bọ̀ nìyẹn o ẹ̀ ń bọ̀ nìyẹn o títí ń jìde bá ti wà lọ́dọ̀ yìí ọ̀nà bẹ́ẹ̀ ṣe ṣe mọ́tínẹ́ bẹ́ẹ̀ ṣe sùn lásàlẹ̀ máa wá káàkiri tí ìbá ti ti ru ilé yẹn tó ti kọ́rọ̀ gidi ní sọ fún yẹn kí yẹn gbọ́ ohun ti wí ẹ̀ rí nínú àwọn ẹ̀kọ́ èyí dáàbò bá nínú gásọ́tò Khaybar yìí òun náà ni ìmọ̀ asadi ọlọ́run ní gbogbo àlámọ̀rí mùsùlùmí máa ń lọ́lọ́run ni kí ni túmọ̀ ipò tiẹ̀ gbàgbà fọlọ́run ọba sùhánà láì ní lọ́lọ́ nǹkan tí ọba wa gẹ̀yìn ó sì rí bọ́ wa ọ bẹ́ẹ̀ ni tọ́ládùá nìyí awúlò fún tó ti àti ohun tí ó padà lójú gbogbo yẹn yẹn mùsùlùmí gbọ́dọ̀ máa sádọ́ ọba sùhánà irú ẹ̀ wàhálà nẹ́bí ló ṣe رب السماوات ti وما wọ́n mọ azulẹ́lì ìwọ tó ṣe pé wọ́n lọ ní gbogbo sẹ́mẹ̀ méjèèjì àti gbogbo ibi tó tà jìde wọ́n rọ́bẹ̀lì áwùt ẹ̀sọ́dẹ̀ ìwọ náà tó ṣe pé wọ́n lọ ní gbogbo ilẹ̀ méjèèjì wọ́n àti gbogbo àwọn nǹkan sílẹ̀ ń gbé ń gbé jáńjá ẹni pé ń gbé wa jáńjá ìwọ bá fi kó ọ̀pọ̀lọpọ̀ wa wúwo àdúgbò kúta rẹ̀ bẹ̀tẹ̀ gbogbo ẹ̀ fátá ń gbé jáńjá wọ́n rọ́bẹ̀ ṣẹ́yà péye ìwọ ọlọ́wọ́ bá wípé ọ̀lọ́ ní gbogbo àwọn ṣayàfín àwọn àṣetán wọ́n mọ àlọ́lì àtàwọn ẹni tí wọ́n máa ń sìn lọ́nà wọ́n rọ́kàrú yá ìwọ ọlọ́wọ́ bá ẹlẹ́dàá tó ṣe pé ọ̀lọ́ ní afẹ́fẹ́ wọ́n mọ zarai àti ohun táwọn afẹ́fẹ́ máa ń túká fa iná ẹlòmíà ẹ̀rọ hadi kọ́ríà torí bẹ́ẹ̀ ìwọ ọlọ́ oore ti ń bẹ ní ìlú àtòrè tí ń bẹ nù rẹ wọn ni àwọn tó bí kàmi sàrè hàdì kọrìà àti ń wá sọ Ọlọ́run ọba níbi láburú tí ń bẹ nù lókèrèjè yìí wọ sàrè àhìlìhà àtàwọn tó burú tí ń bẹ ń bẹ wọ xayiri ma wọ sàrè ma fi hà àti láburú ń tọ́ wà nù rẹ ẹ̀rí bá nẹ́bí sọlọ́ra sọláńsì sàdúrà yìí nìyẹn ọwọ́ àti ẹ̀sọ́ fáwọn mùsùlùmí gbà yẹn pé àkùdìmù bisimilá torí bẹ́ẹ̀ ẹ wọlé pẹ̀lú orúkọ Ọlọ́run ìwọ́n ń tẹ kò sí yọ ọkàn wọ̀ ọkẹ wọlé ni ọwọ bẹẹ làlùbọ bá máa já lura wọn ẹlòmíì ọkọ délé kò ní bẹẹ lọkọ kẹkẹ tí ó sì ti lọkàn lọkẹ wọ bẹẹ kọjá ẹlòmíì ìranù míì ni ó tún máa bá kí ẹjọ ẹkọ lọ sọ àwọn àfa àkọjú déédéé pé ẹ kí ni ìfẹ́ lọhùn tá a lè ṣe sálù torí inú kẹtọ lọ máa ń kádà alábùúlé lórí òun ní ilé ń bẹnbẹ obìnrin wà ń bẹ nǹkan ẹ̀gún wà ń bẹ nìyẹn fi ní ìdìbẹ lọhùn lórí ẹ Ọlọ́run máa ń kà kọ́lẹ̀ kíláburú ti bẹ̀sẹ̀lẹ̀ pé kíláburú bá tiẹ̀ fẹ́ wáyé a máa wáyé pẹ̀lú ẹ̀ ló ṣe wà nínú ìlànà pé bí yẹn bá kó délé tuntun ìyá abẹ lọ́wọ́ bá sùhánà èké àwọn òbí kẹlẹ́mọ́ ti láàyè tà mẹ́tì bí ìṣọ̀rọ̀ ìmọ̀ fọlọ̀ ìyẹ́ òun mẹ́ta yìí. ó sì jásí pé yẹn tẹ́ fẹ́yàwó ni àbí nǹkan ẹ̀gbọ́n àdúrà kan náà ni ìyẹn gbóbi ìmú ni aṣọ orí bí ọlọ́run mọ̀ ń bí ọ léèrè min xeyri ha wa ha wà àwọn òbí kan mi ṣọ̀rọ̀ ìhà mo àti ọlọ́run ń kádà aláburú pẹ̀lú àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ náà ní nǹkan ẹ̀gùn ẹlòmíì ọ̀rọ̀ ọ̀kadà ọ̀kadà làwọn ẹgbẹ́ rẹ̀ ńlá lòún ra tiẹ̀ wọ́n bá dọ̀là wọn balẹ̀ rẹ̀ dá ńgbọ̀ ya wọ́n so ẹsẹ̀ tán ẹsẹ̀ ọ̀ yẹn jú báyìí níjọ́ tó gbé báyìí títí ṣe tún dá nìyẹn oṣù mẹ́fà ló dún lórí ilé yẹn náà ńgbọ̀ ya wọ́n bá tún fẹ́ rí nínú gbàgbàgbà káìbàrì òun náà ní ipò tí ń bẹ fún Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu káàdì ní fún wa sànẹ́bí sallallahu alaihi wasallam ròyìn Ali wípé àṣìṣe màá gbá sí afẹ́ nìkan tó ti kọ́ lọ́wọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ òjíṣẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ òun náà nífẹ̀ẹ́ ọlọ́run ó sì nífẹ̀ẹ́ òjíṣẹ́ rẹ̀ ọwọ́ ajá ti fi Ali yìí ni nínú àwọn ẹ̀kọ́ èyí dá torí nínú gbàgbàgbà káìbàrì òun ni pé ká sọ́ra fún àwọn Yahudi àwọn tẹ́lẹ̀ máa ń lọ pín lẹ́lẹ́sìn kejì yín pín lẹ́lẹ́sìn kejì yín o àdámọ́ ọkú ní bẹ fún wọn. òun ló fa alimami samaksari nínú tíra rẹ̀ kékeré kan ní nwi bí yẹn bá ń ka tíra rẹ̀ èyàn gbọ́dọ̀ sọra fún ìdìsálò tí ń bẹ fáafáà sọra àfa ò ní gbàgbọ́ nípa apáàrí ọlọ́run níjọ́ gbẹ̀ngà lọ́kẹ́yàmọ̀ bẹ́ẹ̀ dẹ̀ sí ni gbogbo ẹni tó bá ṣe tọ́lọ́run tó tọ́tọ́ tẹ̀ lánàbì sallallahu alaihi yóò rí ọlọ́run inú ìdára tó tóbi nìyẹn níjọ́ gbẹ̀ngà lọ́kẹ́yàmọ̀ afa yẹn wá sọ pé alukọ́ọ̀lì mina dín ní kọ́ọ̀lì wà ìnkìlá dolmana kìdí dolmana kìdí ẹni tí ò bá lẹ́sìn ẹni tí ò lẹ́sìn táwọn yẹn bá sọ pé ó nípò ní ẹni àbùkù nípò nípò kankan ẹ̀rí àgùnrin níbẹ̀ yìí pé sáwọn yẹn kú ẹ̀ táwọn máa ń wò yìí sẹ́yìn máa ń pè wọ́n láwọn ẹlẹ́sìn kejì mẹ́rin ẹlẹ́sìn kejì ọ àwọn ènìyàn kọ́ àdámọ́ ọbú bí ọ̀dàlẹ̀ bíi ìjàmbá òun ní sísí wọn. bákan náà nínú ẹ̀kọ́ sáàtúbánu òun náà ni pé agbọ́dọ̀ jẹ́ ọlọ́yẹ wa pé alimina ìdẹ́ra ọ̀dẹ táàtì ìfìtọ́ yelmihad ẹ̀rí ó lè jásí pé bí àdánwò nìdẹ́ra ó ti wá lọ́sọ̀ sọ pé rúbà dọ́ọ̀rà ti náà fà àìníye nǹkan táwọn sọ pé ìnira ni a sì máa ń fà ní wá ń gbà ni tábàwò kù yìí a máa lóde àwọn mùsùlùmí bẹ̀ àkọọ́lẹ̀ mi sọ fún àwọn twenty nine àwọn mùsùlùmí lókun ninety three dẹ̀ lọ́nà àwọn àwọn yẹ̀gò ní àwọn jíù yẹn a rí i pé ẹ̀mí lọ níbẹ̀ ṣùgbọ́n padà mú rí wa a tún rí nínú àwọn èèyàn tó ti fi wọn gba ìsìláàmù inú ẹ̀ náà ni ummul mu'minin Safiyya radiyallahu ta'ala anha wa ardaha àtàwọn míì bákan náà nínú àwọn ẹ̀kọ́ èyí tó ṣe fáàtún bá nínú gbọ́dọ̀ tó fẹ́ ìbàrò yìí òun ni pé ká sọ́ra kí ìṣesí wa má jọ àwọn yẹ̀kú wọn ò ọlọ́wọ́n ọba àlejòra ni tahsabuhum jami'an wa qulubuhum shatta àwọn jù nìyẹn. ọmọ àlérò péjọ kan ni wọn ṣùgbọ́n kan wọn ń kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ káwọn mùsùlùmí má jẹ́ kí tiwọn jọ bẹ́ẹ̀ kájẹ́kẹ́ mi wọ́n jọ ọlọ́wọ́n ọba dídí ròyìn àwọn sàábẹ́ òjíṣẹ́ ọlọ́run رضوان الله عليهم أجمعين الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم ọlọ́run ló ṣe ìkúlọ́wọ́ fún ọ̀rẹ́ ànábì pẹ̀lú àtìlẹ́yìn àtọ̀dọ́ rẹ̀ àti pẹ̀lú àwọn onígbàgbọ́ òdodo yẹn àwọn sàhábà wà á lẹ́ fàbẹ́ iná fúlù òbí yìí ọlọ́run ní kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn ẹ̀ẹ́dì omi ẹ̀fọ́ àwọn mùsùlùmí ọlọ́run kò fífi ara wa sí wa lẹ́mí lórí òtítọ́ lórí dáadáa bákan náà nú àwọn ẹ̀kọ́ èyí dáàtún kọ́ nínú gọ́sọ́tù Khaybar síbẹ̀ náà láti kẹ́kọ̀ọ́ wípé àti ìwọ wọ́n ní bí ogun yìí náà mà ní nígbà táwọn sàhábà ń padà lọ Mẹdínà wọ́n bá sọ pé Allahu Akbar wọ́n pariwo oríṣi ọlọ́run hàn ẹ̀rí pa àwọn alá àǹfọ̀sìkò ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí kì í sojí lẹ́ ń pè lẹ́gbẹ̀ẹ́ pé kì í pariwo ìdẹ́ ẹ̀sìn pẹ́ ni tó jìnà ni bí kò sí fọ́lọ́ ọba olùgbọ́ ni ẹni tó sì súnmọ́ ni torí bẹ́ẹ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má kì í lọ́lọ́run ilẹ̀ tó lọ́ra ni tó yẹ kó jẹ́ sí kìdá dàbí ìtúbọ̀ ọ̀gbọ̀gbọ̀ ni ẹ̀rí anabi sọlọ́lá àṣàláwá ní káwọn yẹn máa rókó sí tí wọ́n máa tọ́jú ẹ̀ níbẹ̀ láti rí bí àtọ́sẹ̀ tọ́ èmi lè lọ́ọ̀kì nínú kí wọ́n máa mójútó tó ti gbé èso tí bá ń jáde ń bẹ̀ á jọ máa pìn bóyá wọn lọ́fà tírì òun ni wọ́n mú èmi ò kò tó lọ́fà tírì àyẹ̀bẹ̀ kọ́ èmi gbin nǹkan sílẹ̀ ìwọ́n máa mójútó ń tiẹ̀ ẹ̀rí tó tí bá ń jáde ń bẹ̀ á jọ máa pìn ẹ̀rí eléyìí ọjà àwọn ẹ̀fọ́ àti àwọn àríwòye ìtọ́wà nùgbàsó káìbà àǹbẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run gbogbo nǹkan tó ń ṣe léwọ̀ ọlọ́run dákújá lè mọ̀ léwọ̀ gbogbo ohun tó ń ṣe lẹ́tọ̀ ọlọ́run dákújá lè mọ̀ lẹ́tọ̀ allahumma kfina bi halalika an haramik ọlọ́run dákújá wa pẹ̀lú ẹ̀tọ́ rẹ kó níbi ìwọ rẹ o àǹbẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala kẹsìrì amwalana wa awladana wa barik lana fiha ọlọ́run dákújá dúkìá wa ọlọ́run dákun jẹ́ fọmọ wa kọ́ ọlọ́run wa fi ìbùkún sí fún wa ọlọ́run àfàdùnà min kulli musiba ọlọ́run dákun sọ wa gbogbo tí ń jẹ́ ìpáyín kéke wọ́ṣfì mọ̀rùdọ́nà gbogbo àwọn tí ọ̀la láàfíà ń wá ọlọ́run dákun jẹ́ agbádùn jẹ́ alálàáfíà o ọlọ́run wa fẹ́kìnà lima tuhibbu wa tarda ọlọ́run dákun ti wá sí gbòǹgẹ́ o kò tó nífẹ̀ẹ́ sí tọ́ yọnu sí nínú sí olórí ọlọ́run dákun yọnu sí wa ọlọ́run dákun yọnu sí wa ọlọ́run wa forí jẹ́ àwọn ẹni tó kú sórí ẹ̀sìn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 وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوم إلى صلاتكم رحمكم الله تعالى